من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا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 لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أحسن الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ní pàtàkì oṣù rọjò èyí bá wà lórí yàtọ̀ sí àwọn sáfẹ́sì àdádálẹ̀ táwọn èèyàn máa ń fi lọ rẹ̀ oṣù kọ́nà ọ̀gá ló ń sọ fún ayé pé àkùrọ̀ lọ́gbọ́ra wọn ti bẹ̀. Oṣù iṣẹ́ tó pàtàkì ó tẹ̀ tó ní kíńtàmù dé àwọn kìkìrì gánà kàkàrà wọn ní rọ́jà. Wọ́n pè ní rọ́jà olùdókòwò rẹ̀ ní pé ewu tá a máa kàkàrà òun ló pè ní rọ́jà. Wọ́n tún pè ní àtọ́m ìyàwó kékeré nítorí àìsíjáde lóòótọ́ yìí. wọ́n tún pè ní àlùmọ́tọ́ ìyàwó bèbèrè wọ́n nítorí pé ìkẹ́ máa ń pọ̀ nínú rẹ̀. wọ́n tún pè ní rọ́jà àwọn bèbèrè wọ́n nítorí wípé àwọn ṣèyàfíìn wọ́n máa ń lé wọn dànù nínú oṣù yìí. wọ́n tún máa ń pè ní àlùkárọ̀ ẹ̀rọ ìyá wọn kékeré nítorí wípé ọwọ́ rẹ̀ kọ́ ọwọ́ láéláé ló ti pẹ́. sáájú Islam àwọn kékeré a máa fi oṣù yìí ní alifokib ìtumọ̀ rẹ̀ ní wípé ọwọ́ yìí ó dúró títí pẹ̀lú oṣù yẹn. wọ́n tún máa fi oṣù yìí ní alifọ́ọ̀lì nítorí wípé oṣù yìí ń tọ́jú àlè. àwọn orúkọ pọ̀ pè é kódà wọn tó máa ń gbẹ́dá àdúgbò kọ̀rẹ́ mílíọ̀n sólò wọn ní fà ìyẹn ní bí oṣù tó ti fi ọba àwọn ọdún wọn kó nínú kíni ọ àbòsí àti àìnígbà gbọdọdọ wọn tún pè ní àdúgbò ṣèlú ìyàwó kẹfẹ ní Islam lónìí wọn ti torí pẹ̀lú oṣù yìí láàbì mọ tani tó wà lórí ẹsìn lónìí tọ abẹnidọjà àríjàgbà wọn tún máa pè ní sáárò èyí tí wọ́n tún pè ní àtọ̀rọ̀jàmíyà ìyẹn ní bí oṣù lọ́jọ́ oṣù táwọn alẹ́ àwọn mèmèlì tí wọ́n máa ń bẹ̀rẹ̀ níbẹ̀. bákan náà wọ́n tún pè ní rọ́jà gbogbo dọ̀rọ̀ gẹ́gẹ́ bá tẹ̀lé sọ́dọ̀ ọmọ àdìgbò àdìgbòsọ́lá ó ti sàlàyé fún wa bíbí àwọn àmì wà níbẹ̀rẹ̀ ni nígbà tó bẹ̀rẹ̀ sí ní kàwọn olùwọ̀ rọ́jà gbogbo dọ̀rọ̀ àti rọ́jà gbogbo ìyẹn ni wípé àwọn ìdílé ń bá ń pàtàkì oṣù rọ́jà tó yẹ ṣùgbọ́n náà wọ́n kúndà ọ̀rọ̀ pọ̀ ọkọ̀ gan àdébí sọ́lọ́ máa sàlàwà ní oṣù yìí wà láàrin ìmọ̀ọ́dá àti rọ̀mọ̀dán ìyá ìlà ìdọ̀lá ẹ̀rí àwọn kékeré wa máa wá ìbẹ́lọ́wọ́ sínú oṣù yìí láti ṣépè fún ẹni tó bá sáwọn sí tájọ àwọn ti máa gbà wọ́n ní wọ́n ti lọ sọ lọ́rọ̀ yìí fún abáwá ọgbọ̀n lọ́kàtọ́ rọ́jì ọlọ́run dára àdúrà ọ̀rọ̀ ọwọ́ ni à ẹni wọ́n máa ń bẹ lọ́wọ́ lórí aláwòsí tọ́lọ̀ yẹn ti bá rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ ní orí tí wọ́n bá ti fi bá aláwòsí bẹ́ẹ̀ abáwá ọlọ́run níbẹ̀ ọlọ́run bá ti bẹ́ẹ̀ fún wọn nítorí tọ́lọ̀ ti lè kó àti bọ́lá wọn bá sùn láti wọ̀ sàárà ìpè tí wọ́n fẹ́ dé kékeré tó dáhùn lára ẹ̀ láyé kò pé kó má jì àdọ̀rùn nígbà tó kí kò kú bọ́ ọlọ́run láyé ọlọ́run bá tún gbé kalẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ní níbi tí ó ti kẹ̀yà wọ́n sẹ́ wà àti ìyájọ́ fi fáwọn ewu tó le gbogbo ó ti kóró púpọ̀ ju ìyá aláyé yìí lọ. nínú ìgbà wa mi ti fún mi ṣe ìgbà tí ó fẹ́ gbà wá nínú fásitì ìbò rẹ̀ tó dá ẹ̀kú ni látọ̀dọ̀ fásitì rìhán ó ní mo rí ọgọ́rùn-ún ọmọ àtọ̀ rọ́ni ọlọ́run dára àdúrà ọ̀dọ́ fún ẹgbẹ́ á fi ìbáṣepọ̀ yóò jọ ọwọ́ àwọn èèyàn kan tó ìgbà. yọ máa fọ ìgbé ẹgbẹ́ àbíké ńlá ẹ̀jẹ̀ wọ̀ nítorí pé oṣù rọ́jà kù yìí bẹ́ẹ̀ ti ń rò fún àwẹ̀ arúgbó kìí ṣe arúgbó kẹta kìí ṣe tọ̀dọ̀ lárúgbó tó ti àtúntò pé ó lè já nígbà tí arúgbó bá tójú kan ní dandan wọ́n ti a máa fi ọwọ́ àwọn èèyàn kan tó gbá oúnjẹ yóò máa fẹ́ fi ẹ̀jẹ̀ o nítorí pé oṣù rọ́jà kù yìí owó ẹ̀jẹ̀ olùsẹ́ni tó ti fi àwọn aláìsọ̀kẹ́kọ̀kẹ́ àwọn òbíbèrè àwọn ni wọ́n máa ń bá bàrà rẹ̀ nírú ìbàbàrà báwa torí ẹ̀ a sọ pé a máa dá àwọn ìrírú ẹ̀ àti oríṣiríṣi àwọn kẹta àgbáyé. ìyá àríwá ni ọlọ́ra àtọ́kùnrin yọ pàtàkì alọ́ jẹ́ kẹ́ nínú àwọn ọgbà kálọ̀ ọ̀la sùhánà wọ̀tàhálà tó ní ẹ̀kúgbọ́dọ̀ kóra yín síbẹ̀. táàbà bàràbàrà rẹ̀ táàbà bàrà rẹ̀ pẹ̀lú bí ẹ̀rí ti sọ pé táàbà bàrà rẹ̀ ni. nínú bàbàrà rẹ̀ wọ́n ti káńsà yìí pé oṣù táà lè pinlẹ̀ ìjà níbẹ̀ ni àkúgbọ́dọ̀ ìjà níbẹ̀ àti àkúgbọ́dọ̀ kóra wa síbẹ̀. káńsà kò sínú gbogbo oṣù èèwọ̀ ni ṣùgbọ́n ìléwọ̀ rẹ̀ lágbára nínú òkúta wa yìí èyí lẹ́sìn kan ti jábọ̀ ìgbẹ́ òkú ló pè lábọ̀ ọ̀wọ́ náà ni wọ́n ti ṣe ṣe ìyọ̀wọ́ yìí ní mahadi kéèyàn gbé ìgbàsí mi sí òun lẹ́nu sábà àbòsí lọ́nà ọ̀pá àjọ ọ̀dà ara ó ti léwọ̀ tẹ́lẹ̀ kó fi ìdóde ìléwọ̀ yẹn tó alágbára tó o ṣe bíi kéèyàn gbé kan ní ìgbésí ọlọ́run tó o bákan náà fi ìdóde ìwọ̀n yẹn tó alágbára nígbà tó fi yìí tó wà dáa. bákan náà kí yẹn sábò ti fúnra rẹ̀ pẹ̀lú kí yẹn máa lọ wúwà yápa pé nígbà tí àyè bá dé èyí ó fi àjẹ ìyá rẹ̀ rí. ìyá ìgbà lọ́lá ẹ wá rí ẹrẹ tí wọ́n bá pa nínú òṣùrọ́jà mọ́. àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀ máa dàrú wa lọ́wọ́ wípé Ànábì sallallahu alaihi wasallam òun náà gbọ́ fún àdìpẹ́rẹ́ yẹn pẹ̀lú hadithi kan tó wá ibi ala kulli ahli baytin udhiya wà á ti yọ. tọ́ba yìí fi hadithi yìí tọ́ba lọ lálẹ́ àti àkàtẹ̀ tó kọ́rọ̀ pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ àwọn olùkọ́. ìyàwó afọ mi hadithi. tọ́ba lọ lálẹ́ àti à nípa níbi sọ́lọ́ ọlọ́kà sọ yìí pé gbogbo ara ní sọ̀tàn ó ti dandan fún ọ kí wọ́n pa ẹrẹ léyà wà á ti rà àti kí wọ́n pa ẹrẹ nínú oṣù rọjà tọ́ba já sí pálí ìyẹn lọ gbádù àtẹ̀sọ́ yìí lọ́rọ̀ pọ̀ lọ́dún lórí ẹ̀ lọ́dọ̀ àwọn olùwọ̀ ìyàwó àfáàtì wọn ní bàkàní níbi àti ìyẹn òkúrégé. adébíkọ́ sọ̀rọ̀ àtàlà ń sọ̀rọ̀ yìí nígbà tí Islam fẹ́ bẹ̀rẹ̀ ni tẹ̀sẹ̀rí rántí lọ sí àdẹ̀fẹ́ ìjàdé ìjà ọkọ̀ ẹ̀kẹ́rẹ́ lẹ̀ ewu táwọn èèyàn ń ṣe tọ́jú ní pé Islam dé látàrí ìbàbàrọ̀ sọ̀rọ̀ jà ti fẹ́ wò lè ṣe kí wọ́n bá bẹ̀rẹ̀ nínú oṣù yìí ajọ́sí pé hadith yẹn sọ yìí pé ìkẹ́ yìí kọ́ pẹ̀lú ọ̀rọ̀ bí ìdásọ̀tẹ́lá padà sọ wípé lẹ́ẹ̀fara á wọlé àti ìrọ̀ ajọ́sí kọ́rọ̀ yẹn ti padà kọ́kọ́ rẹ̀. tó bá ń dájú pé nǹkan náà máa lé ní láti tẹ́lẹ̀ náà kò tó ti tẹ́lẹ̀ máa ti kúrò àwọn ẹ̀rí mi ló fi jẹ́ kúlẹ̀ yìí pé àá máa ń ṣe nígbà tá a tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ́ ọ̀padà tó ti sọ̀rọ̀ mí lẹ́yìn rẹ̀ wípé la fara á wọlé àti rọ̀. àkọ́kọ́ bá a kọ́ bí ẹrẹ tí làkú mi máa ń bí àgbàgbà kíkẹ́ àjẹpá láti fi bàbára oṣù yìí àbá pẹ̀lẹ́ nítorí oṣù rọ́jà yìí àbá ti ṣe ìlérí ìgbé tí làkú mi bá péye báyìí màá pa lúbẹ̀rẹ̀ báyìí tá a wá fi sínú oṣù rọ́jàbù yàtọ̀ sísálá ní kò sírú ẹ̀ bọ́ ọ. ajá sí ike ó tó ti di èèwọ̀ ní pẹ̀lọ́rọ̀ tàbí sallallahu alaihi wa sallam fún sọ yìí. ọ̀rọ̀ yìí lè ti pa ọ̀rọ̀ àkọ́kọ́ rẹ tọ́májá sí pé kẹtọ́rì lẹ́sìn islam lẹ́lẹ̀ ni wípé a lè pa ẹrẹ ní oṣù rọ́jàbù yìí gẹ́gẹ́ bí àwọn àhàdìsì tó lọ ní àtìmáyé ó ti di ìwọ̀ báyìí ó sì tún jẹ́ ó yẹ wáyé pé ìbàjẹ́ ni kéèyàn sọ fún un fẹ́ fẹ́rẹ́ nínú oṣù rọ́jà mi kí ẹ fẹ́rẹ́ yàwó sáàkẹ́ ló ga láti fi bàbá rọ́jà kì í sinra ìsìnkú lọ kì í dé ẹsẹ̀rẹ̀ ní ìyẹn ti dalí jù kì í sì ti ní ìyẹn kẹfẹ́ bàjẹ́ lásán kí ẹ kẹfẹ́ fún un fẹ́ pa láti fi bàbá rọ́jà irú ìdánwò bá ti gbọ́ ìbàjẹ́ ni ní ẹ̀ bá ti rú fẹ́ fẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ káfíńtì sọ́lọ́lọ́ àgbàlagbà tọ́kìlà àdìwà wọlà ìyàrọ́ta. ìyẹn ni pé a kò gbọdọ̀ nígbàgbọ́ àwọn adájọ́ mùsùlùmí a gbọdọ̀ nígbàgbọ́ ibi náà ìjọba mẹ́nìkan ẹni yẹn lè kú rẹ lòmí láì dájú pé pẹ̀lú àkọọ́lẹ̀ lágbọ́dọ̀ ọlọ́run ọ̀sán. àti àbúrò àwọn àtọ́fà ajágbé ọ̀tá ni ẹ tọ́ba tó fi ajágbé kò ní da ni wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn ti rí sátẹ̀lì tó lọ́wọ́ ẹ̀fọ́ lásán yìí pé àkọ́bí ẹrẹ kátó bá fà á bọ́yá tẹ̀lérí ni àbá tẹ̀lérí òtútù tó àjẹ ọ̀tọ̀ ẹ̀ bọ́ àwọn tó tó lórí àtúntò gbọdọ̀ ṣe. bákan náà àbíká wọn gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ àdẹ̀ tó bá fà láti fi bàbá rọ òrọ́jà gẹ́gẹ́ bí àwọn ọlẹ́gbọ̀n ìtura ṣe bẹ́ẹ̀ yóò tún máa kó sí mọ́tà ṣẹṣẹ fúru ìtura ìfarajọ àwọn kékeré èyí tá a tẹ̀lé sọ́dọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀m ló fi sọ fún wa tẹ́lẹ̀ ìwé lọ ṣẹṣẹ fún àbí ọ̀hún mi ọ̀hún wa mi. ẹni lọ́ bá kọ́ sí ìjọba ìsara wọn ìwọ́n ká gbọ́ wáyé o àtọ̀pẹ́ ní ẹ̀ bá ní àǹfààní àti pẹ́rẹ́ sọ bóyá ẹ̀yà alákàtà ni pé kó kò ta ẹrẹ ní ipa ẹrẹ ní ta fáwọn èèyàn àbọ̀ fẹ́ẹ́ sì kó lọ àbọ̀ fẹ́ẹ́ sì yàwó láwọn ọ̀gá tó ti fi sẹ́rí àwọn ọ̀gá ìpẹ́rẹ́ fún àlẹ́ ẹ̀kọ́ fẹ́ pàdé àti pàdé lò àgbẹ̀ ẹni kàrọ̀ ọ̀ akólókọ́ ní dáadáa ẹ̀sẹ̀kùnlá ẹ̀dínwẹ́lẹ́ wọlé ká mùsùlùmí fi mọ̀ṣáré láti ọ̀rọ̀ ìhà الله يخلق ما يشاء ويختار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلم يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إذا تسي الله سبحانه وتعالى المسلمين يوم تكون títí máa da ohun tó bá wù sàlẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀. wọ́n ọmọ náà ní ìdálẹ́sà ọ̀tà àwọn tẹlẹ́tà nínú àwọn mẹ̀lájíkà ọ̀tà àwọn èèyàn tẹlẹ́tà nínú àwọn ènìyàn tó ń jà tẹ̀lé nínú ọjọ́ ayé rẹ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ̀sìn nínú oṣù ẹ̀wẹ̀ oṣù rọ̀mọ̀dọ́n ọjọ́ oṣù ẹ̀sà ọlọ́run tó wá ní àwọn oṣù mẹ́rin ní àwọn oṣù àdìwẹ̀ ìjọ́rọ́jà kùtà wà bẹ́ẹ̀ ọlọ́run tó àtàlẹ́sà tó oṣù bí oṣù yìí ṣe wá sí oṣù rẹ̀ pàtó àdáadáa lẹ̀ ní o ìyẹn tí ó ní tí ó bá ìlànà lẹ́bi mu sọlọ́lọ́wọ́ àdìgbà ọ̀ṣọ́ àdìgbà ọ̀ṣọ́lá òun ní kákàtí lọ sí àwọn ẹ̀kẹ́ tí oṣù rẹ̀ mú dáwọ́ yìí lórí ilé wa gbé lábẹ́ àdúgbò àwọn bíi ní oṣù gbà ẹ̀fọ́ àwọn kẹfẹ́ lè fẹ́ náírà ìlànà ẹ̀ wọ́n ń la lọ́jà wọ́n ń la ṣàbá wọ́n ń wá gba lọ́gọ́dọ̀ wọ́n gba táàtì táàtì lómi ọjà náírà wọ́n pàgẹ́ mi rí àti ìfàyèmí yóò àwọn náírà àwọn ní náírà tí wọ́n bá gba àwẹ̀ náírà. káfí àwẹ̀ kẹsẹ̀ táwọn ọlọ́jà wòye àdáda rẹ̀ lórí gba ààrẹ rí kẹsẹ̀ رحمه الله تعالى وفي حديث كثر صلى الله عليه وسلم يوصل بين تكبر تنفس رجل yàtọ̀ sí oṣù sẹ́rí àti sàlàyé fún ayé fún ẹ̀jẹ̀ oṣù àti ìwọ̀ oṣù sẹ́rí pàtọ́lù bẹ̀rẹ̀ ọlọ́run bá fẹ́ kàtọ́ àpábò oṣù bá a ti lè tẹ́tọ́ àwọn oṣù lọ́pàá tó sọ̀rọ̀ àpò jùlọ lọ́wọ́ oṣù. ṣùgbọ́n táwọn akọ̀wé káwé fẹ́ máa lọ́wọ́ bóyá ẹsẹ̀ láàbẹ̀ arúgbó ni àtẹ̀yìn ọ̀dọ́dún ó ti bá wọn gbà á. irú ẹ̀sà yìí tí ó dáa níbi báyìí. àwọn àkàdé ti wá rẹpẹtẹ o torí wọn lẹni bí wọn ti kúkó kú ìtẹ̀kísẹ̀ ní àwa nínú àwọn ìtẹ̀kísẹ̀ tí wọ́n wá onídùúgbò lọ fún àwọn àkàdé ìbìtẹ́ wá tí wọ́n lọ wí bàjẹ́ ní gbogbo lọ́sọ̀ sallallahu àwọn èyí tó ń pọ̀ jù òun lẹ́nu ìpàdé tó ń jẹun ọ̀tọ̀ àtìlẹ̀ rọ ìparọ́ wà lẹ́nu sọ́dọ̀lọ́wọ́ wà lẹ́nu wà lẹ́nu. lẹ́yìn tá a lẹ́nu sọ́dọ̀lọ́wọ́ àtàlántẹ̀ ti kọ́ wa lẹ́kọ̀ọ́ dígbé mọ́ ni hàtàtà àti mìtàní yìí yàrá àtẹ̀wò tẹ́lẹ̀. tẹ́lẹ̀ kẹ́ bá wí hàdí ti kẹ́ pèmí àtẹ́lẹ̀ tó ń lẹ́yìn sí orí bẹ́ẹ̀ irọ́ lòun wà ń pa yìí irọ́ lòun wà ń pa yìí ìṣẹ́ ọlọ́run ti kọ́ kẹ́ńtọ́ àwọn ọ̀pàrọ̀ gbáà ni ìbẹ́yìí ti mọ sọ́lọ́ sọ nípa ọ̀pàrọ̀ ìpè láàánú tó lọ ní alàǹkárí ìgbéjìnà tá a lọ lọ ìgbésẹ̀ ọlọ́run kọ́ máa jẹ́ ìjà ọ̀pàrọ̀. àwọn àti máa lọ ilé èmi rẹ lè jẹ́ kábìlì jọ́sìlì rọ́ ewu tó ń pè ní àlìbáyà alàkùnrin ha alìbọ̀dìrún wọ́n tọ́wọ́ ewu tó bá pè ní jọ́sìlì ìpìlẹ̀ rẹ̀ náà ìta bá rẹ̀ tó fẹ́ ṣe àtọ̀ pé kò kò gbọdọ̀ ṣe. wọ́n ọ̀rọ̀ kí àti méjì tààrẹ́ ni tó ti ṣe nígbà tí òṣèlú àti ẹni tó bá jẹ ajáde nílé yẹn bá ṣe fáwọn òwúrọ̀ tó ń kú ọ̀pá pàpọ̀ ládàjẹ́ níbi yẹn ìyẹn ọba àlàlà ti kó pẹ̀lú àwọn ẹ̀yẹ tó ìyọ̀dẹ̀ lórí gba ládàjẹ́ fáwọn àwọn ìyẹn tó wà nílẹ̀ وآله وسلم nígbà bá àti ìfọ̀ tó bá sọlá lọ kẹjọ máa parọ́ sọ fi tó sọ fi ń sọ yẹ ti tó náà tó sọ wọ́n wọlé wàlẹ̀ yá mi ní láti ti lọ náà àwọn àtọ̀lọ́ ọ̀rọ̀ wà ìjà wọlé. tó nípa bẹ́ẹ̀ káfíńsì àwọn òṣù yìí yẹ oṣù rẹ̀jà pẹ̀lú àwẹ̀ àbí pẹ̀lú lẹ́fílà kan èyí dábàrà máa ń bẹ́ẹ̀ tó bá àbí ká sọ wípé a máa lọ fi ọ̀hún gbọ́rọ̀ nínú ẹ̀ lẹ́yìn sálábù hàmù òsì gbélé fi àtùkù yẹn láti ọ̀n lọ sí. tọ́ba ti dájú pé yẹ kẹ́ lọ wípé mo fẹ́ rìnrìn àjò owó lọ́lọ́dọ̀ mo fẹ́ fi hajj lọ́dọ̀ òsì lẹ́yìn. àbọ̀ kábọ̀ wípé rọ́jà kù yóò wúlò kù káàkà lọ sí ọ̀húnra lòlì fìjà ọ̀húnra lọ sí hajj. ẹ̀rí kò sí gẹ́gẹ́ láti fi báyìí. àwọn olùkọ́jú rí wa ibi àkọọ́lẹ̀ kan sí wa tí wá lásọ̀rọ̀ àtàlẹ́ òṣìṣẹ́lẹ̀ rọ̀mọ̀lọ́ tó gbẹ̀gbẹ̀ wáyé lọ́gbà àwọn ẹni ìsájú erin wípé wọn a máa lọ sí ọ̀rọ̀ nínú oṣù rọ́jà wọn ni kò túmọ̀ pé ẹ̀sà lọ́jẹ̀ o torí kì í ṣe pé wọn tí wọn gbà lérò nínú oṣù rọ́jà kò tẹ̀sà pẹ̀lú ọ̀rọ̀ ṣùgbọ́n kéèyàn lè sìnrìn àjò ọ̀tọ̀ọ̀tọ̀ fún kódà kíláàdé yẹn fi lè pọ̀ ọ̀rọ̀ táwọn olùkọ́ tó lé lórí wọn ni fẹ́ẹ́ rí àjò kẹ́lì náà ẹni tá a gbé wọ̀ ọlọ́run ẹni tó ti bàlágà tó ti làákà yìí tẹ́sí ti ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣe báyìí má ṣe báyìí tó bá ṣe ohun tí wọ́n ní kó ṣe tẹ́sí ní kó ṣe àgbàlágà tọ́ba sì lọ ṣe ohun tẹ́sí lọ pé kọ́ bá ṣe àṣìyà lórí ẹ̀ irú ẹni irúfẹ́ ẹni náà ṣe ni kò kẹ́lì làwùyẹ́ náà bí wọ́n kọ́ ẹni yẹn ni lẹ́yìn sáláwọ̀ ó sọ kò dé ipò kó sẹ́sà kó fẹ́ wò sùn pé ẹ bí ọ̀gá ni àárí bẹ́ẹ̀ sí kí ẹ wá sí lọ́wọ́ ọ̀tọ̀ nẹ́bí. ìbáwẹ̀ bí ẹ bá fẹ́ ilé yẹn sí lọ́wọ́ ni ọdẹ ìlú dáwẹ̀ kó ń dá fi sẹ̀sà kó ń sọ lọ́jà mi àbí lẹ́sí làbọ̀ fẹ́ fi sẹ̀sà kó ń sọ lọ́jà mi. kò sí èsì fún ẹni tá a la ìwọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ báyìí dáhìí bá ìyá ìdájọ́ náà bẹ́ẹ̀ ní làkẹ́mà tẹ̀ tí wọ́n bá yẹ lórí àkọ́kọ́ ìdúwà nítorí kó di lọ́jọ́ kẹfà ọjà gbígbé lọ́jà tó ní ìbẹ̀rẹ̀ nínú àtọ̀lọ́ ó ti bẹ̀rẹ̀ yẹkẹyẹkẹyẹ látàdẹ irú àtẹ́ni ìwọ́n àfi gbàwẹ̀ jọ̀wọ́ àyè wọ́n àfi ẹnẹ́bí là lálẹ́ kéèyàn lè lọ gbé àdéhùn ẹ̀rọ jáko lọ lágbàwẹ̀ nírú ọjọ́ àná ọ̀rọ̀ ẹ̀ léwu ẹ má jẹ́ àgbàgbé báwẹ̀ fẹ́ ní ọjọ́ àná ẹ̀yọ́ kò sọ bí ìyọ̀wò ti bẹ́ẹ̀ tùmí ẹ̀ wá lọ gbé àdéhùn àwọn ẹni tó ti tẹ̀sí àrọ́ jáko yẹn gbà wẹ̀ bí akọ́kọ́ àlàbí sí àwẹ̀ rẹ̀ àti àkọ́kọ́ júmọ̀ lẹ́ẹ̀fí láàárín nínú sùn rọ́jà ẹnìyàn ti bí dà ó ti àdáda lẹ̀ يعني البدع المحدثة قلت يا تتالى تسوق بما لا ضرر الدنيا آمين وما سلام إلى جماله واغفر يد الصلاة الركعتين يا روم يا رب في رب مارس نوال بقولوا أن الجناب لا محل له من الشريعة لا محل لها من الشريعة أعترف كذلك وأنه في كذلك torí kò sí ibi lágbègbè lágbègbè láti nẹ́bílà dẹ. wọ́n yẹn nẹ́bílà yẹn àdéhùn mọ̀lú náà wọ́n ti gbára lé àgbélẹ̀ rọ. wọ́n lọ pàdé ìdíyẹ ti adẹ̀ wọ́n fi di àdẹ́bí lọ́lọ́ọ̀rọ̀ àríyọ àdọ̀ sọ́jà. ẹ̀yin náà máa gbọ́ tí wọ́n máa rí wọ́n ti rọ́jà ṣàrùlọ́. pèsè ẹ̀rí rọ́jà fi òǹtọ̀ lọ. ẹ̀rí sàmán wọ́n lágbègbè sálọ́ wọn àti ọjọ́ ayé ọlọ́wọ́ àtàdébí àbí wọn ni wọn kọ rọgọdọ́ọ̀n ẹ̀wà rọgọdọ́ọ̀n ẹ̀ ṣàrò lùfọ̀tì tó gba àwọn mi. irọ́ tó gba àwọn àdísì wọ̀nyí o ẹni ìdáwọ̀ òfin tẹ̀ sí gbọ́ ibẹ̀ ń tọ́ba parọ́ máa ń tẹ́bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló sọ owó fi wọlé o ọlọ́dàkùnmájà wọlé o bí ẹ bá gbé nàìjíríà tó máa lọ wọlé kí ni sẹ́yẹ̀ lẹ́nu ọkọ sẹ́yẹ̀ lọ́rùn tó ní ọdún abúlé alọ wọlé ọlọ ó sọ wọn káwọn bá wà yẹn ni wọn padà bí ẹyẹ ni kí ni gbàgbé sọgbà olówó lọkọ fẹmẹ lẹ ní abálẹ yìí ni ọ̀rọ̀ rẹ̀ ó kéèyàn bá lọ wọlé ọ̀hà tún kókó wọlé bí wípé wọn kàn tẹ́tí òwe ní lọ wí lọ torí bẹ́ẹ̀ káńtà ìwú tó léwu gbáà ni wọ́n wá ni o wípé ọwọ́ tó wá sí nẹ́fílà láàrin ìṣááyì sí mọ́gárì ìlọ́júbọ̀ òkè rúrákà méjìlá òkè bàjá bẹ́ẹ̀ òkè dáńdáńdáwó mẹ́ta. gbogbo àbá àtòkà báyìí kọ̀ bálàdé náà tẹ́bi wíwá kù ẹ̀rí gẹ́gẹ́ dẹ́rì wẹ̀ dẹ́rì jọ nínú làdínà sọ̀tún sálá tó ti kọ́ wa pé bá a ti máa kí o sọ̀rọ̀ lọ́wọ́ àlè lórí ìlú aláwọ̀ méjìlá ọba parí ọba wà àdó àwọn èsì wa ẹgbẹ́ni ẹ̀rẹ́ mi àwọn àdó àtàrí ilẹ̀ láwọn àtàlà àbílẹ̀ ṣẹ̀ríà àrà ìdẹ́kẹta lè bí bọ́ tó fi ẹ̀sìn yóò ṣe kí lẹ́kẹ̀ẹ́ sẹ́wó bí tọ́ba tó fi forí fẹlẹ̀ yóò ṣe sùn fún mi tó sọ̀rọ̀ pé gbẹlẹ̀ àdéhùn tó ẹ gbogbo orúkọ àwọn ọdẹ́bí láwọn yìí kódà bá mi sọ̀rọ̀ pé gbẹlẹ̀ àdéhùn tó ẹni kéde yìí wùdí ẹsẹ nílé ìlànà nẹbi bíi ti wù kọmọ àwọn kéde yìí kọ tó wọn bí lọ wọn lẹni wọn bá serú nẹbi làbẹ ìdáná rẹ ó ti yá gbogbo èròǹgbà rẹ yọ ọ̀rọ̀ ọkùnrin jì ànẹbi ò sì pẹrẹ wàlúwà ní irọ́ ni irọ́ ńlá nẹbi là ìgbẹgẹ kí ni ìpìlẹ̀ rẹ gánà lábàá yàrá àyẹ̀wò ìṣesí yẹn ìdí àyẹjọ lérò tó ti kọ ọmọ bíbá yìí tọ́ba ti wọ́n kọ́ fẹ́ lọ́pàá wọn ni wọ́n fẹ́ lọ́wọ́ wọn á lọ́ọ́ dáná wọn náà fún ẹni orí ìlànà láti fi wá bí bá tọ́lá dáadáa lẹ̀ kí o ti sọ ẹ̀sìn rárá. ìpínlẹ̀ rẹ̀ ó pinlẹ̀ ní ọgọ́rùn ọdún mẹ́rin àti ọdún ọgọ́rùn yẹn fọ́ mi ìdíríjà kó o fi òbí yẹn rí láyé ṣáájú náà omi ẹ̀ máa ti bẹ́ẹ̀ ní five hundred years káàkiri nígbà yẹn wọ́n ló ń kírun lọ́pọ̀ ìlú sọ̀lá ẹnikẹ́ni ò ní rí àkọ́kọ́ gbà tí wọ́n rí ọkì ní bẹ́ẹ̀ tó bá kú sí. obìnrin tó ti di à ẹ̀dá tí bá ti àgbàdo ẹ̀kúrò tó pàtó láti lọ. àwọn ọgọ́rùn-ún ọdún gbọ́ngàn láti lọ mẹ́tẹ̀ẹ̀ta omi lọ káńkà láti sọ yín pé àwọn èèyàn tó lóore jù ní gbogbo ilé ayé òun ọgọ́rùn-ún ti dàdé bí wà bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ àwọn ọgọ́rùn-ún tó tẹ̀lé wọn lẹ́yìn tẹ́lẹ̀ àwọn tó tẹ̀lé wọn ẹ̀sìn má jẹ́ àgbàdo ọgọ́rùn-ún ọdún márùn-ún fẹ́ẹ́ pé òun ni wọ́n dá lẹ́ẹ̀mí láyé lẹ́yìn ọbẹ̀ yìí kò sí kẹ̀kẹ́ tá a lè fi báyìí tí wọ́n bá láwọn rí ajáde báwọn látẹ̀lú ìmí yàtọ̀ sátẹ̀lú ti àwa tẹ̀lú yẹn sẹ́nikẹ́ni tó sọ ọ̀rọ̀ ẹ̀rí kọ́ wà lọ́wọ́ àkọọ́lẹ̀. sotori bẹ́ẹ̀ eléyìí kò fi dáadáa lé àdáadáa lẹ̀ àgbọ̀rọ̀ alọ́dún sẹ́rí àti ìgbà tó ta júmọ̀ tí kẹ̀sì àdáwọ̀ ayẹyẹ fílà bí bá tẹ̀lé sọ́lọ́lọ́ àtàlà ibi àgbàlá ti ń gba ní olóore ní ìfẹ̀lẹ́ yẹn máa ń tàbí kalẹ̀ rẹ̀ fọlọ́wà tó fẹ́ẹ́ tó tàwé ló ti tọ́lọ́ lò ṣùgbọ́n bẹ́ẹ̀ rọ́lá sọ yẹn kìí sì wò tó ní bí ọ̀yà pàtí lánàá rẹ̀ kò lè fẹ́ràn òru bẹ́ẹ̀ irun tó fi fi àti léde súnà lẹ́bi sọ́mọ sọ́ọ̀ àlejò wàhálà ni wọ́n sọ̀rọ̀ ìyẹn bẹ́ẹ̀ kí wọ́n lóró èyẹ ti ihe yàtọ̀ lọ́rọ̀ ti fi àwọn mọ́sálásí áàkì mọ́sálásí àbí yẹn ti rò pé yẹn lálẹ́ wà lá àbí yẹn kẹ́ ti lẹ́yìn nílà lọ́rọ̀ lórí láàrin ti rọ́jà kò yí kò tẹ̀sà pẹ̀lú àwẹ̀ kan kò sì tẹ̀sà pẹ̀lú ẹ̀fílà kan tí wọ́n wá pẹ̀lú sọlá tó wọ́n bá fi wù ní. táàbà mi sọ fún àwọn ọ̀la fún oṣù yìí pẹ̀lẹ́ mi ni o tọ́lá àwọn àkókò tó lọ́lá ẹ̀rí la fi bá jẹun láì rẹ́ẹ̀lì abẹ́ lọ fún kẹ́tẹ́ òsì pẹ́ẹ́sì lábẹ́ máa mú wáyé àwọn olùwọ́jọ́ yìí wà pé kò sí àpò láàrin kálọ̀ kàdé ìtàkìá nínú ìdájọ́ ìgbé fúnà dẹ́bí làátẹ̀lé nínú ìdájọ́ ẹ̀sìn kò dẹ̀ sí àtọ̀ tàbá fẹ́ fọ ọlá àbí àjùlọ fún kẹsàn án agbọ́dọ̀ wà máa dín ìdílé rẹ̀ lọ́dọ̀ àtẹ̀mí sọ́lọ́ àdìgbòsẹ́lẹ̀ nítorí pé ìdájọ́ ẹ̀sìn nìyí àdìgbò tá a fẹ́ fọ lábúlì òfin ẹ̀sìn náà ní gbogbo ẹ̀. ìyá àdìgbàdàn náà nínú àwọn àdáda rẹ̀ tó ti fẹ́ yẹn lẹ́nu ìlà tí òun bá yọ fún lòun nígbà tó ń sọlá fún wa òun ni kí wọn máa sọ wípé àwọn tó fẹ́ sẹlẹbírẹtì ìrẹsì àti ìsirayì wọn ti rọ nínú oṣù rọjà kù yìí wọn rẹ ìgbà àwọn ti ayẹyẹ ìsirayì wọn ti ráàyè ọjọ́ bá fọwọ́ rẹ̀ kò máa fọ lẹ́rìí ló wọ́n fẹ́ ní débi máa ń pàtẹ lówó bí kò dẹ̀ ẹlòmíì ẹ̀ náwó fún ìyàwó ẹ̀ ìdẹ̀ náwó fọmọ èsì dáadáa báwọn ẹ̀ tó jẹ́ mọ́lẹ́bí ẹ̀ èsì tọrọ bá láì kódà kọ́kọ́ kí o ní báyìí wọ́n bá ti kúrò ohun kan ní ìṣe ìbára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ o ti tẹ̀sí rẹ̀ là ń de ẹgbẹ́ abẹ́ ló fi jẹ́ kí lẹ́fẹ́ ṣe ìdáhùn wá sí ìrọ́jù. irú ilé ilé àdáadáa lẹ̀ ní o ìbàjẹ́ ni mo tó lè ka sọ́ra fún ni ìfarajọ àwọn ẹ̀kú ní àti ìdọ̀tọ́rọ̀ nípa tí ìṣesí àwọn Júù àtàwọn kan rí ó oníkan máa bàbára ọjọ́ ayé kan tó yẹ kó fi ẹ̀sìn wọn bàbára rẹ̀ ẹni tó bẹ lọ sí ìlérí kan nígbà wọn pẹ̀lẹ́ ní twenty seven rọ́jà lọ́dọọdún irú ìlérí ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o pàpà jùlọ nígbà tó ti lọ sí déédéé sí àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lù ti kọ́ńtẹ̀lì náà ẹ má jà gbàgbé ẹni náà tọ́lọ̀ ìṣẹ̀lẹ̀ nípa lẹ́yìn tọ́lọ̀ lọ́wọ́ àlùkálá ìgbé òun máa kúra orí sáà ìfẹ́ tó ń pè ní kúránì ìgbà náà wà ní èdè ìtọ́ fẹ́ tẹ̀lé sí i tí o ti pọ̀ tẹ́fẹ̀ ẹni ẹni kò sí. ìjẹ́ ìgbà náà fẹ́ pẹ̀lẹ́ tó ti dé bí àkókò kan táwọn ọ̀kẹ́ máa ń pẹ̀lẹ́ bẹ̀ ẹni ẹni kò ní bẹ̀rù ló ń fèjì àyè. wọ́n yẹ kí ẹgbẹ́ wa lọ sí àdíyẹ bíbí òun dẹ̀ sì máa pẹ̀lẹ́ tẹ́lẹ̀ rọ́jà gẹ́gẹ́ òkùnkùn apẹrẹ bẹ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ rẹ ó ti ó ti kúrò lábẹ́ ìwó ti lọ bẹ̀rẹ̀ pípa rẹ̀ títí sí àkókò táwọn ẹni tí wọ́n jẹ́ kílíìpù yìí náà máa ń lọ bẹ̀rẹ̀ ربا صلاة الليل أبي الله سبحانه وتعالى اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واحمي حوزة الإسلام واحمي حول تكفير وأثبتنا في أوطاننا ونجنا من كل مصيبة يا رب العالمين يا أرحم الراحمين أنت الله سبحانه وتعالى تقول له ولو نبالا ألو تقول له وأني بوكو تجي فاين كيفي أنت الله تقول له وأنت تقول ọlọ́run dáhùn ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn aláṣẹ wa ẹgbẹ́wọ́ ọlọ́ọ̀ba tó dáhùn sí ọdún tó adúlùkì àtàlágbẹ́ ọ̀nà àwọn ìṣẹ̀lẹ̀ wa adúlùkì wa ọmọ wa ni dúkìá wa ni ọ̀nà kòkè kòkè àwọn tí wọ́n gbájú láàrin wọn ọ̀nà kòkè àgbájú àárẹ̀ ọ̀fẹ́ ní àtàárẹ̀ ara ọ̀nà kòkè àgbájú yà lálàáfíà wọ́n ti ta pẹ́lú rí ẹ̀sìn rẹ̀ ọlọ́run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 اللهم صل على محمد وعلى ال محمد وبارك على محمد وعلى ال محمد كما صليت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوم الى صلاتكم ورحمه الله تعالى